bọ́jọ́ bá pẹ́ títí ọjọ́ àpín o bọ́nà bá jìnnà jìnnà àdópin o àti àdópin aré àmàtìjìyà àdópin ìyà o àti àti kan ògiri ó má di kẹyìn kan lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni àti kò gírí ṣé yorùbá ní ọwọ́ ara ẹnu alẹ́ ní báyìí la fi kọ méje nígbà tó bá dójú ṣíṣú fùrọ̀ ó là o afaniwọgbó ẹ̀yìn ara ẹ̀ ní ó kọ́kọ́ fi làgbẹ́ mò ń padà bọ̀. ọ̀nà kárẹ̀ nu omi balẹ̀ ayé òní kóró ká lọ sí bá ọ̀run wò láyé náà la ó wà títa ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀ ẹkún akọjá òkùnkùn ajímọ́lẹ̀ fáwọn ọmọ. láéláé pọ́n gbá ó mà di láéláé pọ́n gbá yorùbá ò ẹ̀fẹ́ nìkan ó ti gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. yé ẹ dìde ẹ dìde dìde bí ológun ẹ bá jàgà sílẹ̀ o ẹ rántí àtọmọdọmọ kò ní sún kò ní rẹ̀ bá òbí ṣe. pé orúkọ tí ò sí lójú àwa Yorùbá nítorí wípé <laughs> bẹ́ni bá rò wípé bóyá kò sí nǹkan tí Yorùbá lè ṣe inú mi dùn àwọn kan tójú ti ń rí díẹ̀díẹ̀díẹ̀ nílùú yìí ẹ wò olùgbèjà lọ́lọ́run ṣe mọ̀ pé màálù tí ò nírù ọlọ́run ẹlẹ́dàá báyìí lè ń ba lè e ṣe èèyàn tó bá rò pé bóyá kò sírú òun ọlọ́run á sì gbé tí ò torú rẹ̀ dìde tá a máa bá jìjàkadù tá a fi mọ̀ pé àṣẹ tí ò tiẹ̀ tóun tó tún dúró òun lọ́wà irú ọlọ́run nìkan ni ò sí irú ẹ̀dá pọ̀ rẹpẹtẹ ṣe é rántí Dáfídì àti Gòláyàtì inú bíbélì ẹ wo Dáfídì bó ṣe kéré tó ẹ wo Gòláyàtì bó ti dómìràn kí ló wá padà ṣẹlẹ̀ kì í ṣe mímọ̀ ṣe Dáfídì ìrànlọ́wọ́ Ọlọ́run ló dé bá ẹni táwa mọ̀ sí Dáwùd nínú Kùránì ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Nation Now ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ àjọjẹ gbádùn ètò tòní ohun tó sì dá mi lójú ni pé ó jẹ́ aládùn lágbéwá o fún ẹni tó bá máa jó jẹ́ aládùn fún un ó sì máa jẹ́ oúnjẹ tó kan fẹ́lòmíì fẹ́ni tára rẹ̀ bá kan òótọ́ ọ̀rọ̀ ẹ ti mọ̀ pé kànnì tiwa ìkànnì tá a ti ń bára wa sòótọ́ ọ̀rọ̀ ni mo sọ níjọ́ òní pé tí ọmọ ìyá méjì bá wọnú ilé tí wọ́n bá rojú kókó jáde wọ́n ti bára wọn sòdodo ọ̀rọ̀ àmọ́ tọmọ ìyá méjì bá tilẹ̀kùn mọ́rí tí wọ́n rẹ́rìn kàkàkà jáde wọ́n tanra wọn lásán ni kò lè sí dáadáa kan tí ó ti bẹ̀ yọ ẹ jájọ bára wa sòótọ́ ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì ẹ bá mi ránṣẹ́ sí alára ẹ ránṣẹ́ sájèrò ẹ ránṣẹ́ sí ọwọ́ àrọ̀gún àga ẹ jẹ́ kó yé wọn wípé ètò Yorùbá Nation Now lórí ètò BGI TV lórí ìkànnì bàbá gbàgede mọ̀ tẹlifíṣàn station ó tún ti dóde o oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ nílùú tá a wà yìí oríṣiríṣi là ń gbọ́ lójoojúmọ́ ìròyìn tó ń baninújẹ́ ní gbogbogbà gbogbogbà gbogbogbà nítorí àìmọ̀ṣe àwọn kan mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé mo sì dúpẹ́ lọ́dọ̀ olódùmarè ọba tó dá mi ọba lónìí ọba lánàá ọba lọ́jọ́ gbogbo mo fàsìkò yìí kí gbogbo mùsùlùmí káàkiri ayé mo kí yín wípé idil mubarak eh, mo kí yín pé ramadan kẹrì ramadan kẹrì àwẹ̀ tá a gbà yìí tá à ń gbà lọ́wọ́ yìí ọlọ́run ò ní í ṣe ní àgbàmọ̀ fún wa lágbára ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ wà ní ṣọ́ọ̀ṣì lánàá mo rò pé ẹ rántí ẹ rántí ilẹ̀ yorùbá ẹ ṣàdúrà fún wa gbogbo àdúrà tẹ́ lánàá olódùmarè ọba òkè kò ní fi kankan jọba nú ẹ yóò gbà á ó yá ẹ ká nà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ń wò mí live lórí facebook ẹ wo ibi tí wọ́n kọ fọ́lò sí kẹ́ ẹ bá wa tẹ̀ kẹ́ fọ́lò wa a wà lórí gbàgede mọ̀ with aláwìyé adébáyọ̀ ẹ̀yin tó sì jòrí instagram lẹ ti ń wò mí a wà lórí gbàgede mọ̀ underscore twenty two ẹ fọ́lọ̀ wá bẹ̀ náà ẹ̀yin tó jórí youtube lẹ wà tẹ́ ẹ ti ń wò mí ní kedere a wà lórí gbàgede mọ̀ with a wà lórí bàbá gbàgede mọ̀ tv bàbá gbàgede mọ̀ tv òun la la gé kúrú sí BGI TV ẹ tẹ subscribe ń bẹ̀ náà kẹ́ sì tẹ notification bell ẹ bá ti tẹ notification bell ẹ rí ìkọ̀kan tí ó tún yọ all all ẹ tẹ̀ yẹn náà tó bá jẹ́ pé ẹ fẹ́ kẹ́ ẹ máa wo ètò wa ní gbogbo ìgbà tá a bá ti gbé jáde wọ́n á máa gbé notification wa tí ń ṣe àlàmì ó yá o ní pápápá ká má sọ iléyá ká má sọ ìdílé pẹ́ ẹ̀yin olóṣèlú ẹ yá mi létí yín ẹ̀yin tẹ́ ẹ tó ti ń gbáradì fún twenty twenty three ẹ̀yà mi létí yín ẹ̀yin ọmọ nàìjíríà ibo yorùbá àtàwùsá ẹ̀yà mi létí yín ẹ gbọ́ gbogbo ọmọ yorùbá tó wà káàkiri ayé ẹ̀yà mi létí yín o ẹ jọ̀ọ́ èwo ni ká tẹ̀lé o ṣé twenty twenty three ni ká tún máa sáré fún ni àbí ká kọ́kọ́ ṣe tó ń bá wa jà gan àrùn tí ń bá wa jà lọ́wọ́ ká kọ́kọ́ ṣètù ẹ̀ náà nàìjíríà kan ṣoyìn náà lọmọ kàwé tí ò rí ń fi ṣe o tóbìnrin ti daṣẹ́wó kiri nàìjíríà kan ṣoyìn náà lọkùnrin kàwé ló fi ń lọ ṣe pẹ̀pọ̀ ló fi ń ràárù tó fi ń gun ọ̀kadà tó fi ń gun márúwá ní nàìjíríà kan náà yìí gbogbo ètò àwọn ìṣìdá ṣebíṣẹ́ ni tẹ́ bá wá pawó ọ̀hún dé ńkọ́ kí lẹ fẹ́ fi rà wọ́n ti fọ́ owó yẹn lójú wọ́n ti bà nínú jẹ́ débi wípé kódà kẹ́ ní hundred thousand lọ́wọ́ ẹ̀ tún máa ronú báwo jẹ fẹ́ náà kẹ́ ẹ̀ tún ṣọ́ọ̀gù owó náà sẹ́ kẹ́ wá kó hundred thousand lọ́wọ́ kò ní orúkọ lásán ló ní kò ní kankan láti purchasing power ẹ̀ ó ti down oúnjẹ ń kọ́ ẹ̀ bọ́ sídìí oúnjẹ àwa tá à ń gbàwẹ̀ lọ́tẹ̀ yìí la mọbi tó wà ẹlòmíì àwẹ̀ ti bá àwẹ̀ lẹ̀ fún ẹjẹ́ tó jẹ́ bá ti jẹ tààrọ̀ tó jàjàrí tààrọ̀ jẹ bí ó ti bá sùn nù ẹlòmíì dẹ̀ wà láti àárọ̀ jùlẹ̀ kò sí tí ó jẹ ó jẹ tèmi kò rù kò mọ ohun tó fẹ́ jẹ lọ́sàn-án kò mọ ohun tó fẹ́ jẹ lálẹ́ ìgbésí ayé tá à ń bá gbé nílùú ìní olórin kan ní ayé ìgbà kan ó ní some are murmuring some are celebrating àwọn kan wà ní ìbànújẹ́ bẹ́ẹ̀ làwọn kan yọ̀ àwọn kan kó owó tàbùà tàbùà wọ́n kó lọ sókè òkun torí pé wọ́n ní access sí àwọn kan kẹrẹ wà tó jẹ́ pé kódà tí wọ́n bá rí one hundred naira wọ́n á máa jó wọ́n á máa kú owó kú àtijọ́ ni irú òní tọ́sẹ̀mí àti yín irú wọn tó bá rí ìgbẹ́ ẹran lẹ̀ wá pè lówó kò sí ilé tí wọ́n sùn kò sóúnjẹ kò sí nǹkan kan kò sí kò sí náà lọ́rọ̀ nàìjíríà yìí ẹjọ́ sí àrùn kò sí yẹn ni ká kọ́kọ́ tákù ni àbí twenty twenty three ni ká tún máa jà fún pa tó fẹ́ lọ àwọn tí wọ́n lọ ẹ bá wa bí wọ́n léèrè pé lílọ tí wọ́n lọ mandate ta fún wọn kí ni wọ́n fi ṣe ìyà ni wọ́n fi lọ import wá fún wa. Fún lójú dọ́sìn nìkan lójú páálí ni wọ́n ń fún wa jẹ wọ́n ń bá wa ṣí lẹ́jẹ̀ wọ́n lẹ́jọ́ wọn ni ọmọ àtìyàwó tí wọ́n sì ń gbádùn wọ́n fi àwa sínú ìṣẹ́ sínú ìyà inú bẹ̀rù bójó tó bá tiẹ̀ débi nìkan ṣe bí ìbàdà ogun fúlàní tún kọ́ ogun ajínigbé ní gbogbo ìgbà tún kọ́ bẹ́ẹ̀ rìn ẹ̀ mọ́ rìn bẹ́ẹ̀ ń sáré ẹ̀mọ́ sáré bẹ́ẹ̀ jókòó ẹ̀ tún dáràn bẹ́ẹ̀ wà ní ilé yín ìbẹ̀rù bojo òní jẹ́ jókòó bẹ́ẹ̀ dẹ̀ jáde lọ kò sáṣọ́ránsì pẹ́ padà wọlé níléèwé kò sí safe kò sí kò sí security nílé kéwú kò sí security ní ṣọ́ọ̀ṣì kò sí security àwọn tí wọ́n gbé gbẹ̀yìn tẹ́mi mọ́ tí wọ́n gbé yìí mọ́sálásí ni wọ́n ti gbé wọn wọ́n ń gbá àwọn èèyàn ṣọ́ọ̀ṣì ìbò ló wá tún kú o nígbà èèyàn wà níwájú ọlọ́run tó jí gbé ṣé wájú èṣù lèèyàn máa wà tán nígbè kò sí pébì kan làbò kù sí ṣáwọn tí wọ́n wọlé lọ gbéyàn ní báràkì èmi rò pé lẹ́yìn ló yẹ ká kọ́kọ́ àdírẹ́sì ká tó tún máa sáré mi ètè ẹ̀dálẹ̀ ẹ̀ tí ì kó ẹ̀dálẹ̀ ẹ̀ tí ì ẹ̀ tó ti fẹ́ sáré dájọ́ mi ṣe ẹ tún fẹ́ dá ẹ tún fẹ́ dá wa padà sínú ìyà ní twenty twenty three ni ẹ fi ẹ̀tẹ̀ sílẹ̀ ẹ ń palàpàlàpà èmi rò pé àrùn tó ń ṣe wá nàìjíríà ló yẹ ká kọ́kọ́ rọ́ kí ni solution sí kò sì sí solution tàbí solú kí kankan ju pé ẹ jẹ́ kó lọ́múdọ́mú yẹn gbé èèyàn kì í fi kì í fi tipátipá le kó tí ò bá le o tipátipá tipá báyìí kọ́ la fi ṣèjọba tipátipá kọ́ la fi ṣẹbí àwọn èèyàn bá láwọn ò bá yín tan mọ́ ẹ ṣe fi wọ́n lẹ̀ jẹ́jẹ́ ẹjọ́ máa bá tiwọn lọ ṣé a ò tí ì rí ni a ti rí tó ń ṣẹlẹ̀ nílùú yìí pé that synergy is no more there àjọṣepọ̀ yẹn ò sí mọ́ ó ti break ìjọ tó ti bírèkì níjọ tí àwọn northerners haúsá fúlàní ìjọ tí wọ́n ti ríra wọn ní ọ̀gá lórí yorùbá àti yíbò ìjọ tí northerners ti ríra wọn as born to rule ọjọ́ yẹn ni ìlú yìí ti pín solójú alájú ẹ̀lẹ́ àjẹkítà lùbọ̀ kó wọ̀ àwọn ẹni yìí pa kúkúrú wọn pa gbogbo ìjọba tó wà bẹ́ẹ̀ yóò rí kankan ṣe sí bẹ́ẹ̀ bá dẹ̀ wí wọn á ní kẹ́ ẹ mórí wá kẹ́ ẹ fọrùn lẹ́ẹ̀ ní ọjọ́ Jímọ̀ tó lọ yìí ọjọ́ Jímọ̀ tó lọ yìí ṣífì mọ̀ mu akófìlà olóyún national national national assembly mosque àbí kankan ni ṣífì mọ̀ mu yẹn jẹ́ bàbá yẹn sọ òdodo ọ̀rọ̀ fún yín ó bá yín sọ òdodo ọ̀rọ̀ ẹ dẹ̀ mú bàbá yẹn ẹ sáàkì ẹ̀ definitely ìjọba tó wà ńbẹ̀ yìí sọ fún wa pé àwọn ò fẹ́ gbódòdó ọ̀rọ̀ ẹ ṣàjẹ́ ká máa tàn yín níṣò ẹ má jẹ́ kó rí yín pé torí yín bá pé ẹ má fi hàn wá kó rí yín pé ẹ jẹ́ ká máa tàn yín níṣò ẹ jẹ́ ká máa fìyà jẹ yín níṣò ká ẹ má sọ̀rọ̀ why will you be preaching people and you say they should not react ẹni ẹ bá fi bí ìnìgún máa sọ̀rọ̀ á tagìrì téèyàn bá wá tagìrì ẹni kó mórí wá kó fọrùn lẹ̀ gbogbo wa là ń sọ látijọ́ ìpá àwọn religious leaders wọ́n jẹ̀bi wọ́n jẹ̀bi wọ́n bá wa dá sí now they have spoken instead kẹ́yìn náà jókòó kẹ́ ẹ̀rọ orí pé tẹ́ni yìí sọ yìí ó mà òótọ́ mà ní kí ni solution boko ọ̀rọ̀ yẹn ẹlẹ́sàkì bàbá yẹn dànù ẹ̀yọ́ kú òní mọ́mù nígbà wá yọ kú òní mọ́mù ṣe ẹ̀yọ́ kú òláyé ni quran ní kúlílá ọmọ mọ́líkà lè mọ́líkì tó tí ìlú mọ́líkà mọ́ tẹ̀ṣà wàtà ìzù mọ́líkà mi mọ́ tẹ̀ṣà wàtò xìtù mọ́ tẹ̀ṣà wàtò zìlù mọ́ tẹ̀ṣà bí adìkalẹ̀ khairu innaka ala kulli shay'in qadir ẹnìkan tó lè fi ẹnìkan jọba ọlọ́lọ́run ẹlẹ́dàá òun nìkan ló lè rọba lóyè òun nìkan ló lè pàṣẹ òun nìkan náà ló lè rọ àṣẹ ṣe bó fi yín síbẹ̀ ni anytime ló lè yọ yín kú o àwọn kan ti wà ń bẹ̀ lánàá tí wọ́n fún sàárín tẹ̀lé wọn tó jẹ́ tí wọ́n bá máa two hours tí wọ́n máa kọjá níbi tí wọ́n ti máa kọjá náà ti máa káwọn àmì lọ síbẹ̀ bìbà kọ́ máa ṣọ́ wọn mo náà wà lẹ́nu àbáṣàdà kí ló fi dà gbogbo kúkúrú tó pa gbogbo gúgù tó pa àwọn náà wà dà lẹ́nu kí ló gbẹ̀yìn àwọn náà ikú ẹni dẹ̀ ṣe dáadáa tí gbogbo ayé yìí ṣàgàrídà níbo làwọn lọ́wọ́ wà ṣìfẹ́mke wàbíọ́lá ń kọ́ gbogbo àwọn tá a sọ yìí làwọn náà ti dipò mórí láyé ti yẹrí nínú wọn wà tó jẹ́ pé sàìrìn tẹ̀lé wọn níbo ni wọ́n wà lẹ́nìí ta ló gbóhùn wọn mọ́ wọ́n ti dẹni àkọlẹ̀ gbígbìn ní tí ó padà gbẹ̀yìn ẹ̀yin náà nìyẹn kí ló wáá dé tẹ̀ ẹ̀ rorí kẹ́ ẹ ṣe dáadáa sílùú ìyà tó ń jọmọ ìlú tọmọ ìlú ń pariwo tẹ́ẹ̀dẹ̀ lẹ́ǹjọ́ lórí lé wa lórí tẹ́ẹ̀dẹ̀ tó fẹ́ gbọ́ wọ́n lé wọ́n lé wọ́n lé mọ́mù yẹn dànù pásítọ̀ Adébóyè náà ti sọ tiẹ̀ o bóyá ọmọ àlọ́lé bàbá náà kò ní rìdíìmù àti ìmọ̀ o ẹ̀yọ́ ọmọ rìdíìmù ẹ kú fojú sọ́nà o bóyá DSS bọ̀ wá lé bàbá náà kò ní rìdíìmù ìjọba tí ò fẹ́ gbótọ̀ ọ̀rọ̀ àwọn olórí ilẹ̀ yorùbá dẹ̀ ń wò ẹjọ́ kí lẹ̀ ń ṣe ẹ̀yin tẹ̀ jó lórí wa à ń bá yín sọ ní gbogbo ìgbà pé ilé ti yá bápá ò bá ṣe ká lórí bápá ò bá ṣe ṣán èèyàn á máa ká lórí ni ò máa ń sọ gbogbo ìgbà pé àgùntàn kò lóhun òbí ewúrẹ́ ò lóhun òbá gùntàn ṣe o àgùntàn ló sọ pé ìyá tòun òbí dúdú yorùbá kò sí tribe tá a lè bá ṣe situation tẹ fẹ́ mú yorùbá rẹ́rú tẹ́ ń sọ fún wa tẹ́ tún tá a tún fẹ́ ti wà gbọ́ wípé ẹrú yín ni yorùbá jẹ́ tẹ́ẹ̀dẹ̀ wùwà ẹ̀ sí wa tí súnsọ̀hún súnsọ̀hún tó bá sókùn ògiri á bojú ẹ̀yìn á bùyàn jẹ ara búbùyàn jẹ làwọn gbòho tó ń jáde yẹn tẹ́ ẹ̀ rí irú gbòho tó tó two million nílẹ̀ yorùbá yìí tọ́ọ̀tì kù bẹ́ẹ̀ bùbà the only thing ni pé àwọn tí wọ́n dó lórí ilẹ̀ yorùbá nítorí tí wọ́n rí jẹ́ńbíjẹ lọ́hùn wọn ìtàn yorùbá yóò fẹ́ yàtọ̀ sí tọmọ israelite kò yàtọ̀ sí tàwọn ọmọ israeli àwọn tó dó lórí wọn náà rí jẹ lọ́dọ̀ farao wọn ò fẹ́ kí israeli kúrò nínú egypt mọ́ torí pé wọ́n rí nǹkan kan jẹ kódà ńgbà tí musa dìde moses tó dìde àwọn ni wọ́n kọ́kọ́ ń tàkù ẹ̀ bá a ti ráwọn àgbààgbà Yorùbá kọ̀ọ̀kan tí wọ́n ń tàkùn orúkọ olóyè Sunday Igboho tí ìbá ṣe pé orí tó bá ṣe àti ọlọ́run ọba tó dúró tì tó ránṣẹ́ tó wà lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ kó gbé sí bẹ̀nẹ̀ wọ́n fẹ́ kó kú sọ̀hún ní prison. àmọ́ kinní kan ni o ṣẹ́rẹ́ni tí wọ́n pè ní ọlọ́run ẹlẹ́dàá kì í ṣe ọba alábòsí irú àwọn ṣífì mọ̀mù yẹn irú àwọn pásítọ̀ ọlọ́run ti ń gbé wọn dìde sí káwọn náà máa sọ òdodo. ìtúbọ̀dẹ̀ ẹ̀gbọ̀n tó dá mi lójú ni pé láìpẹ́ láì jìnà ojú ọ̀nà máa tó ojú òpó máa tó là fún wa tí ò bá máa ráyè lọ. ẹ wo ẹ̀ṣẹ̀ tí mọ̀mù yẹn ṣẹ̀ wọ́n fi lé dànù kúrò ní mọ̀mù ń padà bọ̀. Is there nobody to take responsibility? I want to believe that we have all failed. I mean, I failed as an imam to teach you that life is sacred. You all failed as parents to teach your children that killing is bad. Our community leaders failed. Our politicians failed governors felt, especially His Excellency, the President of the Federal Republic of Nigeria. You have failed us. We have your video telling Nigerians that the military is capable. Our military is capable. It has all the requirement to tackle this uh, insurgency. And if you are voted into power, you are going to make sure that happen in a short time. You have given four years an addition. Yet, people are dying like fowls. Killing is becoming norm in Nigeria under your watch, Mr. President. If, if there is no Nigerian to tell you, I, will take the responsibility of telling you. And I will take the responsibility of the consequences. Because the life and properties of Nigerians is above all. Let me tell you, Mr. President, under your watch, bandits are demanding, are taxing Nigerians is that the prohibition of the Constitution of Nigeria? Under the provision of Constitution of Nigeria, no one has the right to tax any Nigerian except being authorized Ramadan by the federal government. Piety. Today, we are going to look at the relationship between Ramadan and dua, supplication. This is very important at a time when Nigeria is facing a very serious challenge. Everything is not working well. People are dying. Our roads are not secured. Most of the parts of the country is not secured. And the government is always telling us what we don't understand, that they are doing their best. And we deserve more than that their best. That, that is what I always say. Yes, you said you are doing your best, but we as citizens are saying that we deserve more than that your best because we want a secured Nigeria. And what you are now telling us that your concern is all about 2023 election. And what I'm advising the citizens to do is to send a message that yes, we are going to vote in 2023, but under condition that there must be security in Nigeria. Period to that, we are not going out to vote anything. If that's the only language you understand, we're going to speak it. Because our lives are important. We are people. We want to live. And our dignity is important as well. Our wealth is important. Every part and bit of us is important. Therefore, you must do something to scare our life and to make our security workable. We can't afford to be moving like this. People bombing our trains, killing our people, kidnapping our people as if there is no government in the country. They can gather information they can gather intelligence information, they can dispatch information, they can dispatch intelligence information as if they are government of their own. While our government cannot share intelligence information and stop the rubbish on our ways, we can't afford it. I said it, we can't afford it. We need something better than this and we deserve that thing better than this, we're going to pray. But we have to tell you the truth that corruption is everywhere. That is why we are seeing this. And you have to do something about it. And you, the citizens, have to start praying seriously. Because Allah subhanahu wa ta'ala said, if my servant asks you about me, I'm close, I'm near.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 ẹ mọ̀ pé ẹni tó bá jẹ́ alétí lápá èèyàn ara ẹ̀ máa ń kò tọ̀rọ̀ yorùbá dẹ̀ sọ pé òtítọ́ ọ̀rọ̀ máa ń korò bí ìjọgbó ni ọ̀rọ̀ kan ṣoṣo tárákùnrin sọ rèé o wípé kò ní sí election twenty twenty three àfi tí ẹ bá ṣètò ààbò tó péye ó tán ẹ jọ ṣé election yẹn ló yẹ ká kọ́kọ́ mójútó ni àbí ìlú tó ń bàjẹ́ lọ yìí yorùbá ní ọba tó jẹ tìlú fẹ́ wọ́n láyé ò ní gbàgbé ẹ̀ ìtàn náà ò ní gbàgbé ẹ̀ èyí tó sì jẹ tìlú dahoro ìtàn ò ní gbàgbé ẹ̀ ẹ lọ sí ẹ́mbáàsì káàkiri ní nàìjíríà yìí amẹ́ríkà ẹ́mbáàsì dubai ẹ́mbáàsì ẹ̀kíníkọ̀ ẹ́mbáàsì ẹ lọ kiri kẹ́ ẹ lọ wọ ọmọ nàìjíríà èrò they just want to get out of this country at all cost kódà bẹ̀nẹ̀ àwọn èèyàn sá lọ síbẹ̀. Si kí ni ká ti wá pè ọmọ àtúntò gbé dé wá bá wa ń sìn gbogbo eléyìí táwọn àfa yìí sọ̀tàn ní kálukú sọ yìí a nídìí ẹ̀ tó bá jẹ́ pé a nírònú nílùú yìí pàápàá jùlọ àwa Yorùbá ẹwòjọ́ táwọn èèyàn ti ń ké ẹwòjọ́ tí wọ́n ti ń pariwo fún Yorùbá pé in tó dáa jù ní kọ́lọ́mú dọ́mú yẹ́gbẹ́ kó ní kálukú dá wa ta ló ń lead ta ló ń bá wọn ṣe conference wọn tó ń ṣe ta ló ń bá wọn ṣe convention ìyí tá à ń sọ yìí àwọn die hard followers àwọn olóṣèlú wọ́n máa hate wa torí pàṣọ tá à ń sọ yìí wọn ò ní fẹ́ rí wa sójú ẹ wá bí wọ́n péjọ tí wọ́n ti ń tẹ̀lé olóṣèlú ìgbésí ayé wọn wo ló yí padà wọ́n ń tọrọ jẹ náà ni wọ́n ń tọrọ jẹ lọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn gbẹ̀yìn náà ni aṣọ wọn ò pé méjì nu wọdúróòpù kò tiẹ̀ táwọn obìnrin kìíní kan kìíní kan aláyọ̀ singa gbogbo olóṣèlú náà bá ti wá kọ àwọn náà máa kọrin tẹ̀lé ó tún dẹ̀yìn ọdún mẹ́rin mi o wọ́n ti gbàgbé kò sí iye tó lóṣèlú lè fún wa future wa ló rà lọ́wọ́ wa ọdún mẹ́rin tí wọ́n ti tẹ́ ẹgbẹ́ owó ẹ̀ sẹ́yìn sìn ọdún mẹ́rin tó kọjá twenty nineteen tẹ́ ẹgbẹ́ owó ẹ̀ iye tẹ́ ẹgbà yẹn ṣẹ̀ṣì náà di sìn ẹmọye mọye tẹ́ ẹ ra gàrí ra sí tá a ra gbà náà tá a ra sí ẹmọye tí petrol jẹ́ ń gbà náà ẹ tó dà sí dísù ńkọ́ ti close àmọye hairdresser ni ò lè ṣe hairdressing tó ti ń tọrọ jẹ kiri ẹgbà tí bá sí tó fẹ́ fi páwà kíní tán obìnrin gbé sórí tán fi ń doforí jóná aya kó gbálé òun náà bá daṣẹ́wó sí gbòòrò ta ló kọ̀ sí ẹ̀ ẹ̀bẹ́ ilẹ̀ gbowó lọ́wọ́ wọn wọ́n tún bọ̀ padà kọ́dún ìtótún jálẹ̀ wọ́n á tún wá they know system tí wọ́n fi operate wọ́n mọ system tó fi operate wọ́n tún tó máa mú wá five hundred wọ́n á ti lọ jẹ́ kó já gbọ́rọ́ tó máa jọ yín lójúmọ́ tó bá dẹ̀ jẹ́ one thousand ni wọ́n á jẹ́ kó jẹ́ tuntun highest náà ní one thousand owó kòkó ọbẹ̀ kan ṣé one thousand kan sí ọbẹ̀ kan ṣá láyé ìsìn bí ìṣe ní bára ẹ̀gúsí o ẹ̀gúsí olójú kan tó ra ta gúngún sí tó yá adépo bò ṣé iṣẹ́ yóò sú wa ni ṣó yẹ kó ló ṣèlú kan déwájú wa ká má sọ lóko pa ẹnìkan bá mi sọ̀rọ̀ láìpẹ́ ìlà ó ní pé àwọn recall máa yẹn láti National Assembly nítorí pé iṣẹ́ táwọn kankan táwọn ní kó ṣe kò ṣe àwọn dẹ̀ gbé signature síta ó nídìí bí kéèyàn bí two hundred sign ó lè yan bí one thousand ló sign against onítọ̀ ó láwọn dẹ̀ rìkọ́ọ̀lẹ̀ ẹ̀tọ́ sẹ́nẹ́tọ̀ mélòó lẹ lè rìkọ́ọ̀lù nàìjíríà ṣáà ti ẹ̀rẹ́dì láti rìkọ́ọ̀lù wọn ṣáà àwa tó jẹ́ pa gọ̀gọ̀gọ̀gọ̀ débi pé wọ́n á dẹ̀ máa ré wa jẹ wọ́n á máa gé ẹran lára wa báyìí á dẹ̀ máa tún rẹ́rìn á tún máa yéèrí wọn àwọn tí wọ́n ń gba future wa lọ́wọ́ wa future robbers adẹ̀tún hail wọn bẹ̀tà àwọn armed robbers làwà face dúkìá ẹ̀ nìkan láàmú rọ́bà fẹ́ gbé bẹ̀tẹ̀ tó jú dúkìá ẹ̀ tó jí future ẹ̀ tó tún jí future àwọn ọmọ ẹ̀ kọ́ your children's future your children's children's future. ẹ máa sáàkì èmi náà wá sáàkì mi o because èmi ò mọ kó tá a tún fẹ́ ṣe o ẹ fódodo ọ̀rọ̀ wọn ọ̀fẹ́ ọ̀fẹ́ gbọ́ òdodo these people are coming again wọ́n gbéra wọ́n mọ bọ́ ṣe ń ṣe wọ́n á ti fi ebi bára àdúgbò ebi á ti pààyàn ọ̀bọ̀n débi wípé ẹni ní choice wọ́n tẹ̀ tuntun fi kinní kan kún sí indomie àtẹ̀pà àkútú ìmàjì kí ẹ̀pà tó ń rọ sínú ìgò tó ń tà six hundred seven hundred olóṣèlú tó ń ha wọ́n tún customize ẹ̀ wọ́n á tún fi fọ́tò wọn sí lára are we fools? nínú àwọn tó ń ṣe skit wọ́n ní seventy year old man ẹ ṣe ká máa gbọ́n ni wọ́n tún máa tó máa ha fún wa sí ẹ máa rí kinní kan rice kinní kan wine kinní kan bread lílá oh god twenty nineteen twenty nineteen tó lọ yìí wọ́n tún há búrẹ́dì wọ́n fi píṣọ ara wọn sí búrẹ́dì fifty naira ok fine búrẹ́dì sì ká ní one fifty ní tó kéré jù búrẹ́dì ẹ jẹ́ ká ní búrẹ́dì five hundred naira wọ́n á tún fi fọ́tò wọn sí ẹ ṣé búrẹ́dì yẹn ni mo fẹ́ jẹ fọ́dún mẹ́rin à ní bira wa léèrè tó bá ti fi mọ́tò kó búrẹ́dì yẹn dé tó ń gbóná lálálá ó yọ bọ́tà búrẹ́dì táwọn èèyàn bá ti gbà báyìí kò sí nǹkan mímọ́ làákàyè wa àfi bí ẹ pé wọ́n so mọ́ oúnjẹ àfi bẹ́ẹ̀ ni pé jọ tí wọ́n bí wa inú oúnjẹ ni wọ́n rí bí wa mọ́ abádẹ ti jẹ́ ó ti tán àfẹ́ nírònú kọ̀ọ̀kan mọ́ yorùbá ọ̀fẹ́ nírònú kọ̀ọ̀kan mọ́ gbogbo ariwo tí wọ́n ń pa látijọ́ yìí lè yorùbá gbọ́dọ̀ dádúró ká lè rọ́nà lọ rárá o kò pẹ́ lómi o àfi ṣéńjìṣéńjì tó lóṣèlú máa fún wá bírẹ̀ léèrè péjọ tó o ti ń tẹ̀lé wọn mọ́tò ẹ di mélòó aṣọ ẹnu wọdúrópù di mélòó ọmọ mélòó ló ti lè dárọ́ léèwé ebe máa fi fóònù pè wọ́n gbẹ̀yìn náà ni ńgbọ̀n bá gbẹ bá gbé wọn dépò pẹ̀lú àgùn yín pẹ̀lú wàhálà yín tó bá débẹ̀ tán sí ó ní kẹ́ máa fóònù pọ̀ ẹ máa pè ìpadà máa pè ìpadà ló máa gbẹ̀yìn ẹ̀ ńgbọ̀n bó bá pè kíní tó pè bá pè ẹ̀ padà ó ní gba kámúná bó bá pè wọ́n lórí mẹ́rin wọ́n tún bọ̀ wá bẹ́ẹ̀ lẹ́ni ọdún mẹ́rin mi wọ́n á sọ̀gẹ̀dẹ̀ fọ́bọ̀ wọ́n á yá gba fúnṣọ yín lọ́wọ́ yín ẹ̀ ọmọ Yorùbá gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba lọ́ba wa mo lẹ wà mo lẹ sùn tẹ dorí kọ wọ́n ti wá ka yín mọ́lé kọ̀ọ̀kan olóríkórí olóṣòdì àbùkí nìyẹn jẹ́ nígbà tó ń búgbò ní ní last week fídíò tí mo gbé wá last week ó sọ pé wò ó Ìgbòho kò lè gbọ́ gbogbo ọba lẹ́yìn ọba ó ní Tinubu ti káàkiri ọ̀dọ̀ wọn dẹ̀ ti fún gbogbo wọn lówó tí ó parọ́ ni ṣé wọn ò gbowó lóòótọ́ ni ṣé ògbọ́n kọ́ lọ́ fi háwó fún ni ṣé òun ọkọ ni wọ́n ti ṣọ́tọ̀ọ̀pù ni yorùbá ní àìrìnpo ejò ló jọmọ ejò níyà tó bá jẹ́ pé kí paramọ́lẹ̀ síwájú kí ṣègbè tẹ̀lé kí òjòlá olórí ejò máa wá wọ́ bọ̀ ni bàbá bàbá bàbá ọdẹ́wo ni wọ́n bíkú láyé tó lóun fẹ́ dúró dọmọ ejò bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tá a bá rẹ́yìn lọ́ba lọ́ba wa tadétadé níwájú táwọn òjòyè yín tẹ̀lé yín tí gbogbo àwọn tó wà nípò òṣèlú tá a fi ṣolórí ilẹ̀ yorùbá tí wọ́n wọ́ tẹ̀lé yín ta ló ń jẹ́ gbòó kí ló kàn gbòó pẹ̀lú wa ọmọ kékeré ní gbòó kò yẹ kó tiẹ̀ kàn àmọ́ gbà tẹ́yìn tẹ́ ẹ pera yín lágbàlagbà kàn tẹ́ ẹ̀ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe ló fi kan rú àwọn gbòó ẹni ẹni tó bá sáku ni kùlà bájayé ó ní gbòó fi gbóhùn sókè ó náà lẹ̀dẹ̀ tún jẹ́ sọ̀rọ̀ yìí lẹ́tún láfi dandan kan pa sọ́hùn kan dá dúró sọ́hùn di twenty twenty three ẹ sọ́ di fúnjítìfù nílùú bàbá tá a ti bí ìtàn abiyín lè re o ìtàn abiní o ìtàn abiní léèrè mo fọlọ́ múra ìtàn onígbàgbé yín láéláé bó o bá ṣe eré ìtàn ń rántí ẹ tó o bá ṣe eré ìtàn onígbàgbé ẹ o gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ gbóhùn sókè ní tó tún wá yà mí lẹ́nu ni pé àwọn ọba Yorùbá tún lọ ń fẹ́ wọn nílẹ̀ Fúlàní kí ni ìṣírí ẹlẹ́wọ̀n wa náà ká tó jẹ́ pé ọmọ wọn gbogbo ọmọ Yorùbá ò ṣe ń fẹ́ wọn àfi ká tún lọ lẹ̀ Haúsá lẹ̀ Fúlàní ká lọ máa fẹ́ wọn wálé sí adé orí sínú ààfin tí wọ́n bá wá bímọ tán wá bí wọn láwọn bá rẹ̀ mọ́ tán bá bímọ tán ọmọ tí wọn náà máa bá wa nílẹ̀ Yorùbá a máa bá wa dúpọ̀ ọba bírú ọmọ bẹ́ẹ̀ bá wa jọba tán kí ló fẹ́ ṣe sílùú ṣe bẹ́ẹ̀ nu kó káwọn fún tàwọn tó bá tó ń bá màálù sùn kó máa kó wọn wọlé ni àbí àṣe làákàyè ipò tí Yorùbá bá rẹ̀ rèé o signation one million five million tán náà nídìí ṣó yẹ kó jó kó tójọ́ méjì ká fi rí i pé ṣá tó bá jẹ́ pé gbogbo ọmọ Yorùbá mọ tó yẹ kán ṣe àmọ́ wọ́n pa kúkúrú wọ́n pa gógùn kò sí ìtọ́kọ anybody oníkálukú ń bá láìfù lọ ni àwọn èèyàn dẹ̀ suffer in, in, in silence oníkálukú ló gbèsè ayé suffering and smiling kiri àwọn tó wà ní òyìnbó ìlú òyìnbó ò rí báyìí fún wọn ṣé báwọn náà rí bílù yẹn ṣe rí ìlú onílùú òpópó mọ́kà mọ́ roro àwọn táǹkàṣù bẹ̀ ní òsínmì ẹ́ awárin lọ́wọ́ ọkọ̀ àárọ̀ yìí yorùbá ó yẹ ká parapọ̀ ni ó yẹ ká parapọ̀ jọ tí bàbá bá jẹ́ akíntóyè sọ pé twenty twenty three there will be no election èpè làwọn kan ṣẹ́ fún tó dẹ̀ dọmọ yorùbá ẹ̀ á rí bẹ́ẹ̀ táwọn tó gbowó lọ́wọ́ lálọ́ọ̀dù bọ́dúlọ́ọ̀mù náà fẹ́ sọ pé kínní ó fẹ́ yánú ẹ máa tó ríran wò nígbà tí bàbá bá lóun fẹ́ ṣe president tíyàwó máa ṣe senator ọkọ president ìyàwó senate senator ó dẹ̀ dàmí lójú pé a fẹ́ du senate president <laughs> ní nàìjíríà táwa yìí ayé ìbàtì ẹ̀ ti wá bàjẹ́ o ẹ wọ́n tún ti ṣí tó géètì o ṣé ẹ ti gbọ́ àwọn tó pa lẹ́sà àṣàpagbé òtí tó fẹ́ ṣẹlẹ̀ ẹ ṣé lù rèé ṣé lù la wà yìí ìlú tó jẹ́ pé gbogbo ẹni bá sòtọ́ ọ̀rọ̀ ẹ máa máa lé kiri kẹ́ ẹ pàdánù ni kí ni ọlọ́run fún wa lẹ́nu fún ká fi sọ̀rọ̀ ni èwo la fi bújọba nù tá à ń sọ yìí mo mọ̀ pa ti dọ̀tá àwọn kan pẹ̀lú tá à ń sọ yìí kódà nínú àwọn nù ilẹ̀ yorùbá ẹ wá sọ yìí tá a fi bújọba ń bẹ ẹ sọ yìí tí kì í ṣòdodo ọ̀rọ̀ ń bẹ ẹ mú jáde ẹ sọ yìí tí kò rí bẹ́ẹ̀ nú ẹ ṣé ká máa lọ báyìí ni ká tún jìyà ìwọ twenty twenty three ká tún wá túntò lẹ́yìn wọn nú òrùn ní òjò ká tún dìbò fún wọn twenty twenty three again kan tún wọlé tọ́lọ́ tí wọ́n ti fẹ́ lọ́sí ti sí of Nàìjíríà lórí constitution tó ń fìyà jẹlẹ Yorùbá ah ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú ẹ mọ Yorùbá ẹ jẹ́ kó tiẹ̀ jẹ́ region tiwa yìí la plan pè sẹ́ kò sí tó jẹ́ election lọ́dọ̀ tiwa kádẹ̀ sọ́bẹ̀ kò jẹ́ pé one voice la fi ṣe kọkàn gbogbo kí ẹ̀mí gbogbo wa jọ so pọ̀ kí gbogbo Yorùbá náà plan pè sẹ́ lọ́dọ̀ tiwa o àfi ká fún wọn condition àfi tẹ́ ẹ bá jẹ́ káwa máa lọ ẹ lọ máa dìbò yín àníkẹ́ má dìbò mi ò against anybody gbàkòtì ọlọ́run dẹ̀rí mi mi ò against anybody gbàkòtì right everybody ni láti gbàkòtì àmọ́ yorùbá tá a bá rí n tó yẹ ká rí tá a ṣe n tó yẹ ká ṣe mo fi ọlọ́run ọba búra olóṣèlú kan ò ní fi búrẹ́dì kó wa láta ọbẹ̀ jẹ́ ẹ̀ ẹ má jẹ́ ká jẹ́ kí Ìgbòho jìyà ìgbé ẹ má jẹ́ kó fìyà jọmọ yóò ẹ̀ mọyì ẹ̀mí tó ti lọ ni àwọn tó kọ̀ ló mọ̀ o arákùnrin kan ní ọ̀fà ọjọ́ kẹta tí ọlọ́fà ọ̀fọ̀fà tó sọ àwọn fúlàní di citizen ìlú ẹ̀ tó lò fún gbogbo wọn citizenship ọjọ́ kẹta ẹ̀ bí ọjọ́ kejì ẹ̀ pàápàá ni wọ́n lọ ká arákùnrin kan mọ́ ìyàwó ẹ̀ wà ní oyún oṣù mẹ́sàn-án wọ́n ń bọ̀ láti ibi iṣẹ́ yín tẹ́ ń tẹ̀lé mi bọ̀ láti à tẹ́ ẹ bá rántí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. arákùnrin àtìyàwó ẹ̀ ń bọ̀ ilé tuntun tọ́sẹ̀ kù sí ni wọ́n ń lọ lálẹ́ wọ́n close ṣọ́ọ̀bù ni ìyàwó jókòó wájú lẹ́gbẹ̀ẹ́ ọkọ àwọn fúlàní dẹ̀ barricade wọn lẹ́sẹ̀kẹsẹ̀ toyúntoyún ni wọ́n ti yìnbọn pàyàwó ìlú ọ̀fà ló ti ṣẹlẹ̀ ìjọ kejì tí ọlọ́fà tìlú ọ̀fà tó fún gbogbo fúlàní nílùú ọ̀fà tó fún wọn sí títí chip ọjọ́ kejì yẹn ni wọ́n fi ládà yẹn tá lọ́rẹ ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún un apariwo tí ọlọ́fà ò sọ̀rọ̀ sí o dọ̀la kò tiẹ̀ lóhùn gbọ́ ṣé àṣìlú wà ní àbáṣe olórí ní abẹ́mọ̀ mọ̀fẹ́ fún àfìyà jẹ wá lẹ̀ Yorùbá kí lẹ̀ṣẹ̀ wa ìbálò tó kù wí o Yorùbá ni mò ń bá wí látòrí àwọn tó jọba dórí ìjòyè dórí àwọn tó jólóṣèlú wa àtàwọn ọmọ ìlú ẹlòmíì kò rí kò èrò jẹ èmi jẹ o ó lè kù torí olóṣèlú kan ìyẹn ò dẹ̀ ní dáadáa kan tó ṣe fún rí ìgbésí ayé ò yí padà ó jà fún twenty nineteen ó tún ti ń jà fún sìn ẹbí léèrè ń tọrọ owó jẹun ni ẹ ẹ gbọ́dọ̀ ṣe làákàyè ni ṣé ẹ gbọ́dọ̀ jókòó kẹ́ ẹ rorí yín ni pé wọ́n ń lo làákàyè yín ni wọ́n tún tó dé wọ́n ránṣọ wọ́n fẹnu ránṣọ fún yín sìn owó tí ò lè gbé yín dọ̀sẹ̀ kan wá kó lé yín lọ́wọ́ ní ti inú àdó orí yín àtakókó ẹ̀yin náà máa ṣe bíi tó ti mu tí èrè yó ẹ fẹ́ kú torí wọn àti ẹ̀ńdọ̀ mi dèkí lẹ fẹ́ mú bọ̀ bẹ̀ òótọ́ ọ̀rọ̀ máa ń korò létí ọlọ́rọ̀ Sunday tó lọ yìí tí mọ́ọ̀mù laṣọ yẹn nígbò tó di Sunday yìí bàbá Adébóyè òun náà sọ tiẹ̀ ní ṣọ́ọ̀ṣì èmi kò sì sọ èmi wọ́n ti sáàkì ìbà wọ́n ti sáàkì ìmọ̀ọ́mù bóyá wọ́n bọ̀ wá bá rìdíìmù náà bóyá wọ́n máa ní kí DSS lọ ká bàbá adébóyè mọ̀ ọ́ rìdíìmù ṣùgbọ́n ọmọ ẹ̀ wà vice president wọn pé wọn ní ṣe bẹ́ẹ̀ wọn bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ olódodo máa kú olódodo ò ní kú sípò kà tó bá jẹ́ pé wọ́n kọ̀ tí wọ́n láwọn ò ní gbódodo ọ̀rọ̀ àwọn ò ní yé sòdodo bàbá bá jẹ adébóyè nǹkan tó sọ rèé ní ọjọ́ sunday. to do with partisan politics. Don't distract my attention. You will bear me out. Those of you who are genuine members of the Redeemed Christian Church of God, I have never told you this is the fellow you should vote for. The only reason I have not, I've never voted is that if I vote for anyone, I will be unjust to the rest of my children. I am the father of all, and I like it that way. All I am saying, and I'm saying it loud and clear, as a Nigerian, every one of you, you can't sit down, fold your hands, refuse to vote, and begin in Nigeria. Do I hear amen? I'm talking of myself now. Without any doubt, there'll be an election in 2023. If you can tell us, stand up and we will clap for a prophet. I don't know yet. Remember to put the word <laughs> yes. <laughs> and it could be, it could be, I mean, the reason he hasn't told me yet could be because he said, take no thought about tomorrow. Sufficient for the day is the evil thereof. 2023 is here, a long time away. I have a lot of things now occupying my mind for which you, my partners, must join me in prayer. Let me tell you one or two of them. Kaduna. You can't go to Kaduna by road. You can't go to Kaduna by air. They can attack you at the airport. You can't go to Kaduna by train. That brings to my mind as a man who's a man of prayer. Question number one, why Kaduna? Question number two. Who is trying to isolate Kaduna? Question number three. Why? Question number four. After Kaduna, which next? Some of you are killing yourself about 2023. Some of you Christians you don't even know if the rapture may have come before the end of this year. Can the rapture come before then? We are talking of today now. Kaduna. That's one point or oh, prayer point for my partners. Take note. Maybe that's why God has not spoken to me about that because there is a lot to deal with. Partners, wake up. We must pray again. We must pray for Kaduna, who is going to be who. Our topic today is waiting without wasting. First King chapter 19, from verse 15 to 19. Thank you, Daddy. I know tomorrow will be all right. Number two, where is the money going to? 80% ah. <laughs> of what should have been the income of a nation is going to the hand of some people. That's a lot of money, man. What do they want to do with the money? That's question number three. Question number four. Who are the foreign nations buying this stolen oil? Question number five. How many of these nations of the world are your friends? So you can see the reason why I'm not thinking of uh, 2023. Oh. Maybe that's why God has not spoken to me about that because there is a lot to deal with now. Do I tell you one more thing? It is open secret. It's in the news. Undenied. That more than ninety percent of our income, more than ninety percent of the money we get from the leftover of the oil that was uh, stolen, we are using it to pay the interest of the money we have already borrowed. more than 90 percent. And then it is news. Um, I'm sure you listen to the news. We are borrowing more. Meaning what? According to a friend of mine, we are moving steadily to bankruptcy. a whole nation. My beloved Nigeria is moving steadily towards. Hmm. Bàbá náà ti sọ tiwọn, ìmọ̀ọ́mù sọ tiẹ̀, pásítọ̀ sọ tiẹ̀. Ẹ jẹ́ ká máa wo kí ló fẹ́ ṣe fún bàbá Adébóyè. Ó ku eriwo yàkó sọ tiẹ̀ náà ìgbà tí ìyẹn náà bá sọ bóyá wá kúkú wá sọ pé wọ́n bá ní gbogbo ní tó jẹ́sìn nílùú yìí tàbí gbogbo àwọn tó jó lórí ẹ̀sìn kan bá sọ̀rọ̀ wọn àbí nígbà tí wọ́n fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ ìyá dẹ̀ jẹ́ ara ni aráàlú káti ẹ̀wà ló wọ̀ wà ká ló jẹ́ wà ṣebí kò ní ní àwọn èèyàn lára àwọn èèyàn ní kí ẹ̀ ẹ̀ bá ṣe twenty twenty ẹ̀ bá ṣe twenty forty five ẹni bá ṣòṣèlú nìyẹn máa kàn but ẹni ní aráàlú lára as if that is not enough fúlàní àtúndé á tún jí àwọn èèyàn gbé owó tí ò sí wọn tún ní kán lọ mú wá ó di kán máa ta létà gbọ̀n ta létà lẹ̀ kiri kán máa wówó yẹn at cost láti lè fi béèlì ẹ̀mí àwọn èèyàn wọn jáde lọ́wọ́ fúlàní kí lẹ̀ṣẹ̀ wà nílùú yìí ta láṣẹ àwọn fúlàní tá à ń sọ yìí o everyday ni wọ́n recoup ara wọn o every blessed day ni wọ́n recoup ara wọn irinṣẹ́ tó wà lọ́wọ́ wọn kì í kódà ìbá máa ṣẹgbẹ́ tàwọn tiwa ni wọn á wọnú army barrack lọ gbé lọ gbé sójà èhó méjọ wọn á pa ìtàn máa pa wádẹ gbé lọ láì sí ní tó fẹ́ ṣẹlẹ̀ sí kí lẹ gbọ́ lẹ́yìn ẹ̀ mọ́ méjọ tí wọ́n gbé lọ tó ń padà rescue yẹn tó bá sọ fún wa pé wọn ò san ransom irọ́ tó tóbi ni o ọlọ́run ló mọ iye tó fi gbálẹ̀ just to save their face torí ojútì ṣé ká máa bá lọ báyìí ló dáa ni ká tó ṣe twenty twenty three àbí ká kọ́kọ́ tákù problem tá a níná àwọn tó bá láwọn fẹ́ lọ fún wọn láyè ẹ ti ẹ̀jẹ̀ kọ́ lọ́mú lọ́dọ́mú yẹn pé káàtì ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ bóyá revival bá lùyà bí kò i am too sure bó ṣe nǹkan máa lè wà ní yorùbá tó tí yorùbá bá dá dúró lẹ́nu ẹ̀ fún wa lọ́dún márùn-ún wọ́n á ṣílẹ̀ yorùbá yìí mọ́ a ti ṣe rí ẹ̀yin tẹ́ ẹ̀ ti dàyé ẹ lọ wò tán ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ jẹ́ bàbá mi àti ìyá mi tẹ́ ẹ̀ wò mí ẹ̀ testify sí nígbà tí a wà ní region tá a dá dúró tá a dá tó jẹ́ pé gbogbo owó tó bá pa ní ríjì ọ̀wọ̀ àwa là ń nà ẹ mọ bọ́n ṣe ṣe ń gbà náà gbogbo nǹkan láyé àwa là ń gbé pò kìíní ilẹ̀ Yorùbá torí pé àwa lọ́lọ́run bless ju àwa la ní resources jù ó fọlọ́run búra tí Yorùbá bá dá dúró lénìí tí Yorùbá bá dá dúró lénìí ìyá kan pẹ́rẹ́ báyìí ò lè jẹ ilẹ̀ Yorùbá kí la means of transportation wo lọ́lọ́run ò kẹwàá tán a ní sí tí ship lè gbà a ní air airport tí airline lè gbà the road system wa very simple láti túnṣe provided tó wẹ̀ bá ti wà àjẹkúta steel ẹ̀ẹ́dìjọ́ tán ti sọ bẹ́ẹ̀ di wèrè láti jọ́ yìí torí pé ó ti súnmọ́ wa kò bọ̀ sọ́dọ̀ wọn tó bá jẹ́ kánò lájọ òkúta steel wà ní ẹ̀yìn ìgbà tí ríran wò kí wá níbẹ̀ yẹn need overhauling téèyàn bá wo àjà òkúta tí ò bá sunkún á jẹ́ pé tọ̀hún ní àjẹ́ béèyàn bá wọbẹ̀ tó bá rí tí wọ́n run dànù lówó síbẹ̀ section kan wà lájà òkúta tó fi hàn èmi wọ́n ní section yìí o déédéé bíi fifty bíi bóyá ká ẹ jẹ́ ká bùkéré bóyá bíi five million dollar per hour per hour ni wọ́n máa pa jáde ń ní ti product tó máa máa jáde ń bẹ̀ ṣe wọ́n ṣe apá aeroplane wọ́n ṣe part aeroplane wọ́n ṣe odindi mọ́tò wọ́n oríṣiríṣi ni wọ́n school of meteorological station wà ń bẹ̀ tí wọ́n ti ń kọ́ nípa metals university ni wọ́n dìde kọ́ iléeṣẹ́ tó jẹ́ pé kò gbàrà rárá I employ nothing less than two to five hundred thousand workers ṣé tí iléeṣẹ́ yẹn bá tán bá bá wa revive ẹ̀ padà tí two hundred àbí three hundred thousand graduates tí wọ́n bá ríṣẹ́ níbẹ̀ kò tí ì má wọn káṣọ àwọn káṣọ àwọn adult staff ni wọ́n sọ yìí wọ́n ní gbogbo section ìtabakàpọ̀ kò lè less than two to three hundred thousand workers tó máa ṣiṣẹ́ ń bẹ̀ oṣooṣù ni wọ́n pọ̀npọ̀ owó síbẹ̀ kí náà fi dà wọ́n ya máàkì owó wọn dẹ̀ kó ná torí pé ó ti jẹ́ ilẹ̀ Yorùbá ẹjọ́ tá a bá gbalẹ̀ Yorùbá wa ṣáà ní revive ibẹ̀ yẹn fúnra wa mélòó ni wá nílẹ̀ yorùbá ẹni mélòó ni òrìṣẹ́ ṣe ṣí à revive ibẹ̀ yẹn kò ní di tourist center ọmọ yorùbá ò ní ríṣẹ́ ṣe àwọn tó sọ pé yorùbá ò tí tó bẹ́ẹ̀ àti tó dádúró ẹ sọ fún wọn pé wọn ò mọ nǹkan kan they know nothing ààbò nílùú nínú nínú uh, constitution Nigeria ibì kan wà níbẹ̀ tó sọ pé the primary objective of a government is security for the citizenry ojúṣe àkọ́kọ́ tíjọba ní ó ní security fún mi kó tó wá kan social amenities iná àní omi àrímu e, epo kò sí títì ẹ lè rìn gẹ́gẹ́ ẹjọ́ kí la tó wá ní láyé ìgbà kan ni àwọn Ghana wọ Nàìjíríà ń gbà ní wọ́n rí bí tiwa ṣe rí à ń pe báàgì kan ní Ghana must go lẹ́nì Ghana ló tún lé Nàìjíríà kó lù wọ́n o ọmọ ẹlẹ́gùn wa ti ń jẹ ó ti di ó ti ọmọ ẹlẹ́ran wa ti dẹ̀ tó ń jẹ egun Yorùbá dẹ̀ sọ pé léyà wọn là ṣe wọn ẹ wo tún táwọn Fúlàní pa wa ẹ gbọ́rọ̀ lẹ́nu ọ̀gá Fúlàní kẹ́ ẹ gbọ́n tó ń wí kẹ́ ẹ lè mọ̀ pé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mò ń bọ̀. They are welcome to Nigeria company Buhari welcome. And my people that say na thief than be. The whole Nigeria is a thief. The whole Nigeria, any man, any language, any language, for English, for Nigeria, for Fulani, for Hausa people, Igala people, Inyamure people, Idoma people, everybody one day than seen a tip than be. This in way than they do, they not go do anything. Now just go spoil Nigeria. Even not be spoiling, nothing will go happen for Nigeria. These people don't arranging for fire for Nigeria. These people they get any many many bad bad something. more than they have for village. Then say they don't carry network for for this Zampara state. So this thing where than they carry, they know they do anything. I just find than say than see road where than they go for village made a fire them. Made a fire people and police and soldier and vigilante and everybody wey dey carry small gun dis pipo dem no dey carry small gun na rokel and russia and every big big one wey you know for nigeria na den this here wey you see these people, dey have bomb dey nigeria no be only gum wey dem hold, dem haul gum and bomb wey dey come any village wey dey come food na just this village you wan spoil all everybody wan die but this thing wey i wan tell you this general buhari this messenger i wan happy may reach for your side when you come reach for your side you fit talk your people helping supporting nigeria for meeting. This thing wey dem go do Everybody may happy for Nigeria. The one spoiling, the one right thing. Everybody may happy for this network where the Concord. The Concord, this thing network, but this network where the Concord, nothing they happen for. Ṣẹ́yìn nínú ọ̀wọ̀, ẹjọ́ sáwọn ọmọ ológun ti wá nírú ń tán ní lọ́wọ́ yìí ẹ wo wẹ́pọ̀n gbọ́dọ̀ ti rówó rà owó tán jí owó tí àwọn tí wọ́n bá jí gbé san ni and we are celebrating these people kò sí nǹkan kan tó fa gbogbo wàhálà yìí result of a failed government mo fọlọ́n búra if a government has failed n tó máa padà ṣẹlẹ̀ nìyẹn nítorí wọ́n yà mí lẹ́nu ni pé ṣé wàá wà ní gọ́fìmẹ̀ntì gan fúnra ra wọn wọn ò wá realize pé nǹkan kan ṣẹlẹ̀ o mínísítà wa bàbá dáadáa chairman àwọn tó jẹ́ pé wọ́n gba phd nínú ó ti yé wa ẹ̀gbẹ́ bá wò wọ́n ẹ̀rẹ́ tí mò ń sọ phd ni wọ́n gba o is phd holder in ẹ bá filling the gap gbẹ bá rí wọn ẹ rí pé wọ́n ní the best military lánìí wọ́n láwọn ní very àwọn ní confidence nínú àwọn military wa eh, security yẹn láyé chairmanu asorok wọ́n lòun ló dáa jù wọ́n ní lọ́wọ́lọ́wọ́ in is the best security everything wà okay ó ti yé yé tí mo wá wá gbàgbé fún ọ̀kan rí dáàdi wa tí mò sọ. We are proud that in our time, Nigerians are once again able to travel by train. This time, in total comfort and safety. Lagos ibadan Abuja Kaduna, Warri Tapẹ́ Ajaokuta and Abuja Metro Line are shining examples of our rail revolution. I'm proud of our security forces, our men and women in uniform. Despite a myriad of security challenges, they are living up to the billing. Recent successes recorded in the fight against Boko Haram and ISWAN is uplifting. As terrorists and their camps are being decimated, thousands of terrorists and their families are surrendering in droves. The effectiveness of the security forces has been enhanced by the leadership provided by President Muhammad Buhari and the unwavering commitment of the armed forces and his leadership. méjì làwọn ní nínú ẹ ó ti yé yín ẹ mo ṣe bá ń sọ tí wọn nìyẹn kódà kan pa gbogbo èèyàn lẹ́ẹ̀báyìí àwọn àtó sọ pé ìlú tí security wà jù ìlú tá a wà nú ẹ̀yìn ni kódà kan rí gbogbo òkú èèyàn lẹ́ẹ̀báyìí àwọn àní the best ni ah, àsìkò tán oúnjẹ <laughs> wọn jẹun lọ́wọ́ látọdún kẹjọ sẹ́yìn báyìí lọ́dún keje àti díẹ̀ ni náà ti ń jẹun so ẹ wá ní kán ó ti yé yín ṣá ẹ má jẹ <laughs> ẹ ṣá mo kí yín ṣá o tẹ́ ẹ̀ ṣe ìdá ìtọ́ni gbàgbé inú mi dùn ṣá wọ́n ti lọ́mọ ọmọ àwọn bí àwọn léèrè pé dáàdì kí ló dé tó ń pè yín ní láéláé <laughs> ẹ gbọ́ ibi tí ìlú yìí lọ àfi kí yorùbá ká rorí o kí yorùbá ronú o ó ti dandan ká ronú károrí wa bí Ògúndé bó ṣe sọ́jọ́ kìíní àná ẹ jẹ́ ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ọ̀nà kan ṣojú kan ṣo tá a dojúkọ náà ni pé ẹ jẹ́ kí Yorùbá Iléyá ẹ̀yin náà rí nígbà tá a bá padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ tá a padà sípìlẹ̀ táwa náà ń dáṣe administration wa kò sí tó ń jẹ́ pé àwọn ọmọ wa jáde léèwé wọn ò ríṣẹ́ fi ṣe àwọn ọmọ tí wọn ò wáṣẹ́ ẹ lọ sí north rárá o àwọn ọmọ tí wọn ò wáṣẹ́ kan kiri wọ́n jáde tán bá wọn ríṣẹ́ ni kẹ́ ẹ̀ tó rí ọmọ nọ́tánà kan tó máa jẹ́ graduate tó máa lóun wáṣẹ́ kiri a ó lójú kìí ṣe kìí ṣe nọ́tánà ọmọ call north torí pé àwọn tó ń rúlu wọn bẹ̀ fúlàní gbogbo wọn àwọn dẹ̀ ni wọ́n ní nàìjíríà presently àwọn èmi ò mi ò gé sí kẹ́nìbọ̀dì dìbò ẹ jẹ́ kán dìbò wọn káwa náà dẹ̀ máa lọ́n lọ wa ntẹ́mi rò nìyẹn o ọlọ́run á ṣe dáadáa fún wa oníyanṣẹ́ ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́jọ bá wa jẹ ọbẹ̀ yìí ẹ ṣeun ẹni tó korò lẹ́nu ẹ má bínú oògùn tó máa wo èèyàn sàn tẹ́lẹ̀ máa ń korò lẹ́nu ni ìtẹ́ bá rí tó ń dùn fa ó máa ń fa jẹ̀díjẹ̀dí ẹni bínú ìṣe ni kẹ́yìn náà gbà bí ọpẹ́ kẹ́ ẹ tún bẹ̀ ṣe gbogbo àwọn ibi tá a mẹ́nu bà yẹn tún ṣe kí solution lè wà kí ó lè túbà kó lè túṣẹ láyọ̀. ayé ta mo bójú wáyé ò wáyé ṣamálámálá. mo bójú wáyé ò wáyé ṣamálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubọlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubọlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o kíni dé sí Yorùbá o ọmọ aráyé kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeyeye àwa máa ṣe ń ọ̀rọ̀ là Yorùbá ń ṣera wọn nítorí owó yorùbá ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ́bí fáláre wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún kó lóko wá mu. ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí lé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wájẹ́ ni à ń fọwọ́ ti sẹ́yìn o. yóò yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ro.